ìkẹ́ ìgẹ̀rẹ̀ àánú rẹ̀ kọ́lọ̀ ó díṣẹ́ ńlá lọ sáàmù sọ́lọ́mọ́ àlẹ́ ìwà níbi wọ̀sánilá pẹ̀lú ọgbọ̀ ọlọ́wọ́ bọ́bá tọ́lá rẹ̀ já ádùnmọ̀ tẹ̀síwájú nínú súrà sí àwùjọ eléyìí ṣe súrà tòlùkìn súrà yìí ẹni ọba kọkàn sí tó bá ba lọ yọ máa kókó kíni ń jẹ́ bíbù. ọ̀dà ṣé ń bí àwọn ènìyàn ń gbé àwọn àlejò ẹnu tó náà má jẹ́ gbogbo wa la mọ̀ wípé gbogbo alágbára mẹ́rin nínú èèyàn ẹni tó bá ti ní àwọn agbára àrà lọ́wọ́ nínú èèyàn gbogbo alágbára gbogbo eléyìí mà ó lu àjànú síbẹ̀ náà bẹ̀rẹ̀ ṣe eh, àjànú ni. pé ọmọ orúkọ jẹ́ àwọn àjànú jẹ́ òun bá àjànú ṣe kódà ẹni tá a bá ti rí sí ọ̀rọ̀ rẹ̀ bá ti jẹ́ ayé mọ́ síbẹ̀ kí ni kókó ohun tọ́lọ̀ ń àjànú fún báwo ni àwọn àjànú kọjá ìgbàgbọ́ àwa mùsùlùmí sí wọn lójú ọ̀gá wáyé ọ̀ọ́ni sóra ìdìyàn náà. gbogbo àwọn nǹkan wọ̀nyí. sì ní lágbára wọn. Tí ìgbà ti jẹ́ láwùjọ àbá wà lẹ́yìn rẹ̀, àbá rà fún mi wà lẹ́yìn rẹ̀ tá a fẹ́ dákẹ́ lórí àyíkọ̀ àwọn. Láti ṣàkọ́kọ́ ẹ má jẹ́ àwọn àgbà fún ṣàkọ́kọ́ àwọn àti ìjọ ìjọ àti ìjọ ìjọ. Wà á ní àwọn oúnjẹ àná ya kó lọ sàfí ìmùnà àyà òkò ní ṣàkọ́kọ́. Wà á ní àwọn oúnjẹ àná ya kó ظننا أن لن نقول máyé mímu má gba wèrè mẹ́sì ìwọ́n ti gba wèrè máyé kéku mi ní sáré kó máa bá jẹ lọ. torí àwọn ènìyàn wọn mọ bí wọn ti fẹnu tẹ ẹni tí bá ń ṣe dáadáa ṣùgbọ́n ẹni tí bá ń ṣàbùrù wọn lọ jáde àwọn èèyàn jà ìjọba ìjọba ìjọba múra fún ìjọba lọ múra fún múra fún tó múra tẹ̀síjẹ́ wọ́n ní akọ rẹ̀. ṣòkòtò rẹ̀ kò sókè sẹ́nu àwọn ṣòkòtò gáyì òdì balẹ̀ tó ṣe ṣòkòtò ṣe èyí ló fi ṣe kọ́tà ní wọ̀ káàkiri ìjọba ṣe wọ́n ṣe kọ́tà ọjà ni ọjà ṣe kọ́wọ́ pátá jáde fún òní kó máa ọmọ ẹni ọba wa kọ́dà lọ́dọ̀ àwọn ènìyàn kí ọkùnrin tí ọ̀dọ́dọ̀ gbogbo ara rẹ̀ tán tó bá gbé ẹ̀kú tó dé egun àwọn èèyàn wọ̀ rẹ̀ bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ wọ́n á wọ̀ rẹ̀ rẹ̀ kọ́dà àwọn tó tún tẹ̀lé lẹ́yìn máa fún láyé láyé lẹ́yìn. wọ́n tún fún lówó wọ́n ní ará ọ̀rọ̀ ni o ará ọ̀rọ̀ ni o sára lọ́wọ́ àdìjọ́ òwò ní láàyè fẹ́ ilé àdá ẹ̀kú yóò fún àdábà ọ̀ àárọ̀ ọ̀rọ̀ òbí polówó ní ọlọ́mọdé. ẹjẹ́ bí ẹ̀sìn ọlọ́run ẹjẹ́ ó fún wa lójú èèyàn tó là ń tẹ̀sí. ẹni bá wọ kékeré ayé ọ ìdí ni wọ́n máa sọ fún ìṣe tọ́lọ̀ torí pé wàá máa áhàlì nínú ayé ń tò ní ìta ìta ìmọ̀ wàhálà wọ̀. وما أحد torí tó ọba ti fún òyìn tó bá mọ o lè ní ọmọ tó tí ọba mọ o lè ní ọmọ nítorí ọba ṣe fọlọ ọmọ akọ ọmọ akọ tó tọkàn wá sí ọlọ́run fẹẹ jẹ ọmọ ọlọ́run jáde mọ ṣe dáadáa nítorí ìdán ọlọ́run àwọn àjànú wa sọ wípé wà á nà wó yáa náyà kò lóga fi mọ̀ náà. professor kìíní àwọn ọ̀rọ̀ kan bá wọ́n ń bẹ̀ tí wọ́n bá ń bọ̀ láti ibi àwọn abìkan àìsàn àrùn àìrí rẹ̀ wò ṣe à ló discovery ṣe à ah, ayéjà ìbá ọ̀rọ̀ ọmọdé ọ̀rọ̀ bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń pè wọ́n ti sọ ọ̀rọ̀ ọmọdé ní London ni wọ́n ti sọ ọ̀rọ̀ tí kìí fẹ́ yìí sọ lórí rẹ̀ ti gbálẹ̀

yẹn ló dé bẹ́ẹ̀ lórí wọ́n wá ń padà á ní pé nígbà táwọn dó àlùfà á lùdá kò rí bẹ́ẹ̀ wọ́n ti jẹ̀bi ṣà àwọn ọjọ́ yẹn ti ń gbọ́ àti ẹ̀dín gbọ́ ọ̀rọ̀ ṣé mo kí ọjọ́ kan ní àkàlọ́dá ọ̀rọ̀ àná ọjọ́ kan ní létà ọlọ́run padà sọ pé káàdì nẹ́ẹ̀dì ó lọ fọ́ wọn lẹ́sẹ̀ hadith méjì hadith abdullahi masu ẹ fún mọ sọ wípé méjì hadith mu àbá ń tó bá lọ ní táwọn ṣùgbọ́n létà alábìyẹ tó padà lọ kọ́ wọn lẹ́sìn hadithi yẹn náà lọ sọ̀rọ̀ pẹ̀ torí kankan ń bẹ níbẹ̀ tó ṣe pé ẹ̀kọ́ ni gbogbo wa àti gbọdọ̀ mú ẹ̀kọ́ yẹn gbà fìdí nínú sóra ìlú àjò níbi tá a wá dé wọ́n ti gbọ́ àlùkò áàlì wọ́n ti gbà tó ti wù eléyìí tí wọn máa jẹ bí ìpìlẹ̀ fún wípé káàlẹ́bí òkú padà ti tẹ̀ lọ́wọ́ ha wọn. nígbà tí wọ́n dọ́ àlùkùránì tán tó ti yé wọn tí wọ́n padà lọ́dọ̀ àwọn ènìyàn wọn wá ń sọ fún wọn wípé dáánà àni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ló ń sọ báwo bá ti balẹ̀ ogun oníkàrí ni ọmọ balẹ̀ ní ìwà ọmọ wa a ti padà sínú tí wọ́n tún bì ẹ́sà bàbá àti máa ń ṣàlàyé rẹ̀ à ń padà bọ̀ wá sí ìjà tó ń bì ìgbà àkọ́kọ́ fúnra wa ní ìpìlẹ̀ náà ká tó ń jọyọ̀ rẹ̀ mọ́ra wọn àníyàn bẹ́ẹ̀ sí ẹni ara rẹ̀ bá balẹ̀ ní máa bẹ́ wà á nà wọ́n kí á nà ya kó náà kí ni sàfihùn nínú ìdè lárúbáwá ọ̀jẹ̀ ní jẹ́bẹ̀ òkùnú tá a gbọ́ mi aláìmọ̀kan amọ̀kùnmẹ́kọ òun ní jẹ́bẹ̀ ṣé ẹni ẹni tí wọ́n pè ní sẹ̀fí òun bí òun lọ gá wọ́n táwọn tẹ́ kìkì ẹ̀ gbọ́ mi yé ṣùgbọ́n nígbà tí ọlọ́run ọba ti fi ọ̀nà mà wọ́n wọ́n á mà kí gbogbo ojú kẹfẹ́ rí bá ń sọ based on kúfùrù nípa ọlọ nípa ẹsìn ọlọ òwòwò ló pa láwọn àbá àti sọ pé sẹfí ìwò náà ń bẹ ní báwọn ti ti tù nígbà ìgbà jésù dáhùn àwọn mítà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn wọn ni kí àtẹnudí ń bá ń sọ wọ́ọ̀rọ̀ tí a ti kọ́ sọ̀rọ̀ sẹfí ìwò náà ó kò náà sí jésù ìgbà jésù làwọn ní ìgbà jésù. sọjá ẹni táwọn àrùn ìfà sí níbi èyí tí ń sọ àádùn ẹni ọba wa ń sọ̀rọ̀ ẹ̀ ìdẹ́bi lọ ẹni bá ń sọ̀rọ̀ ẹ̀ kéde ṣàìkọ́ọ̀rì ìdílé ìtò nìkan tó sọ ẹni tó náà bá ń sọ̀rọ̀ ẹ̀ òkú yìí. máma hàn wípé ó ń lè bó bolẹ̀ àwọn bàtà náà àwọn èèyàn kan bí òkú náà lọ sáà àwọn èèyàn kan bẹ wọ́n gbé ìkó dáadáa wọ́n àlè lọ kú kàkà tó gidi síbọ̀tì sáà mọ̀ àwọn wò àwọn ilẹ̀ rúmọ̀ àwọn ará uk gbẹ̀ngàn àwọn ọmọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ nù wọ́n ti èkó torí kó tèèdì wọn ẹ̀rọ bá láyé rẹ̀ fi yé fẹ́lá ti jẹ́mọ́ tó gé àìmọye èèyàn ń bẹ tó tọ́ Yorùbá láì lọ débẹ̀ nàìjíríà yọ́ tọ́ Yorùbá tó ní méjì ẹ̀ àìmọye ọmọ wọn ń bẹ tó gbé èbò tí ọ̀pá mi èdè ẹni kó dẹ̀ bí iṣẹ́ kó iṣẹ́ kó ti rówó kó ti communicate. bẹ́ẹ̀ náà bá jọ òkúta òwe tẹ àmọ́tí wàá dìde lórí ọlọmọ sọ̀rọ̀ wọ́n fi ọtí ní òkú ní àwọn òkú jáde gan jáde lẹ́yìn wọn máa ṣe security báwo ni ilé security báńkì security ilé iṣẹ́ ìjọjáde ń tẹ̀lé máa ń tẹ̀lé náà wọ́n ṣe lọ tó dìde wọ́n mẹ́rin ajá tẹ́lẹ̀ tí wọ́n ti ń dáná ìgbà bàbá oúnjẹ àbọ̀ ọmọ ẹ̀mọ̀ pàtẹ àbọ̀ ẹ̀mọ̀ àbọ̀ ọmọ ẹ̀mọ̀ pọ̀ ọgbà ọlá rẹ̀ fún mi ọjà sí igi ni wọ́n wúwa mẹ́lẹ̀ ọ̀pọ̀ ìjọba náà ló dúró lọ́dún ọjà ẹlẹ́yìn oníyè wo àbọ̀ ẹ̀mọ̀ níyè àbọ̀ oníyè ní ìtàjú ẹ̀dá àwọn ní ìdílé tó lè communicate ta communicate ìyá àwọn tó ti dàgbà tó lè rìn mọ́ wọ́n ní ìdè ẹnjọ́ máa wẹ̀ tó bá bì ẹnjọ́ ọkọ̀ yìí bìrẹ̀ wọ́n ti wọ́n ẹni tó gbẹ́dọ̀ tó oníṣẹ́ ọba nínú àdúgbò bá àwọn nínú ìyá wa jọba mi ṣiṣẹ́ lóbìnrin owó jẹ́ tó bá ṣe ló má ta àwọn ọmọ wa bẹ wọn à lọ ìwé lórí wọn di yìí lórí ti kàwé òní ẹwà kàwé òní jà we are we are as it were more civilized than that. ọlọ́wọ́ á mọ̀ èyí táwa láti iná ọmọ ẹbí ìbò náà wá pọ̀ ní ọ̀dọ̀ dà. ṣúgbà tí mo sọ ọmọ ilé ìbò wá pọ̀ ní ẹjọ́ dà. ẹ àwọn tó wá ti di bá àwọn náà fún lajú kò lájú ṣùgbọ́n ìbò tó bá yà wù yìí olólájú ti yẹ ẹ. bí ẹ̀sìn bá ti yé èèyàn lówó ti mọ̀rú àánú táwọn ènìyàn ń bẹ ẹnu ẹ̀ yóò tó lé ọ̀la kó ẹ̀ fọ́n pẹ̀. ìrẹ̀lẹ̀ ń sábà kàdé tá a ka súra kù ju ti ń bẹ lára gẹ́gẹ́ ìkọ́tọ̀ yẹ ká ní lọ kọ̀ọ̀rán lọ́wọ́ o. wà á ní àwọn kí á nà ya kó lọ sábì ní wòlá ọ̀dẹ̀ àwọn òkùnú àwọn eré yìí ṣe ìdílé wọn da ìlú náà wọn wá sọ ìṣẹ̀ fún un torí pé kò sọ ẹ̀sìn ọlọ́run lọ́dọ̀ yàkúlù alàlọ́ọ̀lù kí á lè yàkúlù alàlọ́ọ̀lù alùpùpù kí á lè sàbírò náà yàkúlù àbí bá wí wáyé tọ́sọ̀ra rẹ̀ dọ̀gá nítorí fáwọn ọ̀mẹ́ bí babaláwo bóò náà lè sọ́ra rẹ̀ dọ̀gá lórí àwọn ènìyàn kan nítorí tí wọn ọjọ́ lọ́nà bí alùpà nígbèrè àìlápà ọlọ́sẹ̀ wà ní ẹbí abali ẹ̀dá gbọ́dọ̀ wá di fún ìgbàdẹ́wò mo bẹ́ẹ̀ lè mẹ́fà ni wàlọ́ọ̀dì ó tún lè tó yàtọ̀ mi láyé ó ní à nígbà òun lọ́wọ́ yìí ṣùgbọ́n ọ̀jẹ̀ lọ́wọ́ tó lọ́ọ́ bá ń lẹ́wọ̀ yìí ọ̀jẹ̀ yìí bó ṣe wà àáfàá rẹ̀ tó bá yẹ kí mùsùlùmí náwó àtọ́lọ́ rẹ̀ yóò àtẹ́ ìdìbò bí yóò ti máa kó ti rọrùn kó á yóò mọ̀ tó tọ́wọ́ ẹgbẹ́ kiri yóò ní wọ́n tó mú wá yóò tún àfi àtibí pàṣọ. tọ́wọ́ á rí i pé ìwọ onígbàgbọ́ nù kẹ̀kẹ́ yóò àfi àti ọ̀bí babaláwo wá ní mẹ́tẹ̀ẹ̀ sábà. mo wá bá pàdé wá ń tẹ̀lé ní ọmọnìyàn mo ní mo sọ torí gbogbo mẹ́tẹ̀ẹ̀ sábà ń gba àìlú apá àkọ́bẹ̀. oye tí ìjẹ́ ìsọ̀rọ̀ pé kì í sáfà mo lè sáfà wọ́n ní kèké mo kéwù náà ní ọmọ dáàmú kùránì mo sì fi ń bá àwọn yàtọ̀ nípa ọ̀dọ́ rẹ̀ fi bá yàtọ̀ ọ̀nà ọmọdé bẹ́ẹ̀ wọ́n ní àbá àná ẹ̀yìn ọmọdé bẹ́ẹ̀ mo ní ọmọdé bẹ́ẹ̀ sọ̀kan ní gbogbo tó ń bí látàárọ̀ ní ti kúrò àyè lọ́dà mo ti gbọ́ ìjọ pásítọ̀ tá lò mo ní wà táwọn pásítọ̀ ló máa rán yìí. tí bá ń ti bá gbogbo àwọn tó bá gbogbo àwọn kìíní kan gbé ẹ lọ́mà ó sì máa ń gbé yìí náà. olùsí ó wà ní ọmọkùnrin àjò bẹ́ẹ̀ àgbàdo ọmọ kìí ṣe tí wà ní ọmọkùnrin àjò yìí ká. wọ́n ẹni tí ó ọmọkùnrin àjò yìí òbí ìṣèkùnrin àjò yìí yóò ló pe yóò. ìjọkùnrin kan náà ti ń ṣe ọdún ìjáde ní ìgbéra rẹ̀ ní pásítọ̀ kan bẹ ní ìgbọ́n náà àwọn ẹni tó lẹ́nu alẹ́ ìmọ̀ náà. tí orí rẹ bá pé sí ẹ̀sìn ọlọ́run kódà mùsùlùmí oníṣọkúsọ tó jẹ́ ọ̀dẹ̀ tó gbé aṣọ ẹ̀sìn wọ̀ ọmọ ọdẹ ìrẹ̀lẹ̀ ọwọ́ mọ̀ pé aláìmọ̀kan lélẹ̀ àwọn èèyàn bẹ wọ́n jókòó sórí àwọn àga ńlá torí pé àwọn bàbá wọn ti ṣe ńlá èèyàn gbà bá wọn jókòó sí àìmọ̀kan wọn jókòó tọ́lọ̀ bá ti kọ́ ọdún mọ̀ tó bá ti mọ̀ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́ ò ní sọ ó ní ìwé kẹ̀kẹ́ ní ẹ̀mọ létí ṣùgbọ́n gbogbo nǹkan ní òkúra rẹ̀ ó lè ní òun gbọ́dọ̀ sọ ó lè nípa kó bẹ̀rẹ̀ sọra rẹ̀ lọ́rùn ní òbí náà lọ́dọ̀ tẹ́lẹ̀ o ẹ̀jẹ̀ adókòwò wọ́ọ́lá lẹ́sìn ọlọ́run kákẹ́kọ̀ọ́ wà á nyàmú kí á lè yàgò ṣàfihàn náà ṣàfihàn àwọn ọ̀gá àwọn tí ń rẹ̀ lọ́gàá àgbáláyé ọmọ sáyẹn ìdí máa sọ ní aláàlọ́ ní sábọ̀tọ̀ sábọ̀tù ní ọ̀tọ̀ọ̀tọ̀ kí ni jẹ́ sábọ̀tù sábọ̀tù àwọn nínú àwọn àfà wọn ní irọ́ máa ń parọ́ bọ́lọ̀ àmì nínú àwọn àfà onítọ̀sí wọn ní sábọ̀tù ó ní gbogbo ọ̀rọ̀ tí ìkọjá àdáwà ti wà mí. ẹgbẹ́ ọ̀rọ̀ tó ń sọ yìí kò bọ́ọ̀dù ara àwọn aṣàkọ́kù rẹ̀ tí wá ń sọ fún wọn sí ẹ̀ẹ̀wò ẹjá sí gbogbo àwọn ẹjá ẹ̀tú wọ́n ni wọ́n á náwó kí á nà ìbìlísù ọ̀gá àwọn àlejò nù fẹ́ẹ́fẹ́ yàgòlò ẹlẹ́gbọ́n ní fọ́wọ́lán mọ̀tàrífà ọ̀rọ̀ tó ti yẹ ọ̀rọ̀ ààyè ọ̀rọ̀ tí ò sí lójú ọ̀nà ní mọ̀sán kọlọ̀ sẹ́yìn pé dàtí ti dárí wà á lè ju àmà náà lọ́wọ́ yàtí ìlàwọ̀ oṣù ṣàyẹ̀tọ́nù lọ lé àwọn ènìyàn fún omi lóṣù pẹ̀lú sápọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó jẹ́ mọ̀tàrí tó ti yẹ fún ọ̀nà òdodo kí wàá nílò ọ̀rọ̀ náà mẹ́nísbàtì wáyé wà láti ìlànà ìjọba nínú ọ̀rẹ́ ní ká máa fi ìyàwó ti sọ̀rọ̀ yẹn máa lọ́lọ́ níyàwó ṣàìtọ́ọ̀nù lọ́kọ̀ ní gẹ̀ẹ́gẹ́ níbẹ̀ lórí pé oríṣiríṣi ọ̀nà ní ṣàìtọ́ọ̀nù máa ń gbà láti fẹ́ nípa ọ̀kan mọ̀ ètò bá rí kó fún ọ lójú ibẹ̀ ni ó gbà kódà tíṣà ìtọ́nù bá rí yọ̀yàn sọ̀nù mọ́ a máa ń ẹ̀sìn yọ síyàn láti sọ̀rọ̀ nílẹ̀ yóò jẹ́ kọ́ ọmọ ṣàkéjì tàbí kọ́ ọmọ ṣàkéjì ẹ ẹ rí ọkùnrin kó wà ń bàdà nílẹ̀ o ẹ ẹ gbọ́rọ̀ rẹ ẹ gbọ́ àtìlẹ̀ títí nǹkan àwọn èèyàn jọ títí nǹkan àwọn èèyàn jọ ó ti láwà nígbà tó yẹ ìbàdàn náà láti wọn ìbàdàn náà wọn ti kọ́kọ́ abájọ ìbàdàn yìí náà ibẹ̀ náà ń ṣe àkọ́wà tí wọ́n tábí tó ń bá ìbàdàn náà. a ah, nǹkan bẹ́ẹ̀ báyìí ìlú ńlá ibi tó o bá lọ bẹ lọ tó o bá bọ́ sínú àwọn nǹkan mi bá dẹ̀ kó o ní ìta mọ́ lẹ́lẹ̀ àwọn èèyàn kọ́ dọ̀rẹ́ ní ìsìn náà ìta mọ́ kó o ti mọ́ lọ. ilé tó wá burú jù ni pé ọ̀là náà jọ lọ. kódà kó tó ń ka àwọn tó lọ́lọ́ ń fún. ẹ wà lẹ́wọ́ yóní tí ì bá fi rí ohun tó ń tó kù láyé ni ọlọ́wọ́ bá ti kọ́ ọ́ tí ni máa ní ọlọ́run bá sọ báyìí ọlọ́run sọ báyìí yóò máa ní tọ́nà sọ àyájọpọ̀ láwà ní ìlú báyìí àwọn àjàtà máa ń sọ lẹ́yìn dẹ̀bíkì dẹ̀bíkì wọ́n bí wọn dẹ̀bíkì wà àbí onílò ní a máa ń sọ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀ ìmọ̀tà máa ti jáde kì í tó bá ti ó di pé tẹ̀bí gbogbo òjò ó wá àdìpá láwà ní tẹ̀bí ìdìní wé ìmọ̀ra tẹ̀bí ìdìní múra pé ọba ti rí báyìí ọ̀jà ìṣẹ̀lẹ̀ rí tẹ̀bí ìdìní náà ó náà ló ti bẹ̀rẹ̀ ká máa san àwọn ènìyàn jẹ́ fún ìsọ̀rọ̀ ìdáná bì mí wọ́n tó lóun ní màkọ́mù ẹgbẹ́ mọ́tòrò màkọ́mù ìbùrọ̀ yìí wọ́n tó náà ní màkọ́mù ó wá gbá kàkà lẹ́rọ lóko lẹ̀ orí tó ń bá ti sọ ń bẹ̀ àtẹ́rù orí tó bá náà pa àwọ̀ òun sí ọ̀pá àmúta ní onílé òjì sọ fún mi àwọn yẹn kan wá lọ èèyàn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ èèyàn yóò fi yàn kéke o mo gbàgbé bí iye àkórá ìdáná wọn ń tè lójúmọ́ o bí àkórá ìdáná mẹ́wàá àti ìgbà náà pè lójoojúmọ́ táwọn èèyàn ń jẹ níbi èèyàn pọ̀ dé o. èèyàn ń ti àkórá ìdí ní o èyí sọ̀rọ̀ pé ń dáwọ́ ara ìdí kan méjì lé iṣẹ́ olóògbé ń jẹ wọn yòró bẹ́ o. bí rẹ̀ rẹ̀ ọlọ́mọdé á sọnù. ọlọ́run sọ̀rọ̀ fún fáwọn n'afọ ìjọ ọlọ́run bá là wọn bẹ̀ eléyìí tó burú jùlọ kíkẹ́ bá mẹ́rin kan lọ́bẹ̀ wọ́n yóò yóò padà sí. àwọn bá lójú ojú wọn bá yà ní ọmọ tó tẹ̀ lọkùnrin táwọn ń ṣàìtọ́ àwọn ènìyàn ní wípé kí wọ́n máa lọ́lọ́wọ́ níyàwó ọlọ́run èsì lọ gbà mú ìyá ọmọ ọlọ́run làwọn ọmọ ọlọ́run ọ amọ̀dájì àbọ̀ ọmọ mẹ́rin ní ọwọ́ ajọ́ ọmọ ọlọ́run kó ní bá ní mọ́jú àti ìbùkún ìbọn náà wọ́n bò ó kílẹ̀ ní wọ́n á pẹ̀ ọmọ ọlọ́run ẹni tó tẹ̀jẹ̀ rẹ̀ ẹlẹ́dọ̀gbẹ̀rẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ ní ìlànà ìmọ̀ á dà lẹ́kọ̀ọ́

kó a rẹ̀ torí wípé ọlọ́mọ bọba tó láàárẹ̀ dá lójoojúmọ́ làwọn tẹ̀sí lọ́wọ́ rẹ̀ bóòlù ẹ̀dọ̀ àmọ̀ ọmọ sọpọ̀ ọmọ lójoojúmọ́ ẹ̀dọ̀ ọmọ ó ti kú ọmọ kankula kéjì ọmọ mẹ́wàá mẹ́wàá ní kúrò lójoojúmọ́ ẹwà dúró ọmọ ní ọlọ́mọ jà sọ wà على الله شططا سفيه àwọn tó pe ara rẹ̀ lọ́gàá káàní ní àdúrà káàní fi sọ bẹ́ẹ̀ fún àtẹ́lẹ̀ ìgbélé yìí ò lè wà lé tí wọ́n fún ọ níbi tó yí àwọn náà àwọn bàbá wa yẹ làwọn bàbá náà wọ́n fẹ́ bọ wọ́n lẹ̀ lẹ́nu ìgbàsílám ìdí ọ̀bá tán lára wọn nínú ẹbọ tí wọ́n mú wọnú ìsìlám àbíkọ́ àwọn òbí rẹ̀ ìdí ọ̀bá tán lára wọn nínú àdádálẹ̀ tí èyí tẹ̀sí tí wọ́n ti lọ mẹ́sìn máa wọn lọ́wọ́ àbíkáwà ayọ́kùn mẹ́ lẹ́yìn kan wá nítorí lẹ́yìn lọ wọ́n sọ wá lẹ́nu wọ́n sọ àwọn bàbá wa náà lẹ́nu gbà wọn gbàtàn wọ́n lẹ́lò mí ní ẹjẹ́ kámánì fáyàwó kánà ya kó lọ sàfihàn náà alámọ́ ìṣọ̀kọ̀kọ́ ọwọ́ ọ̀rọ̀ yẹn níyàn náà ẹjá kàá ilé yìí káwá máa jọ tí wọ́n rí wọ́n ní pé wà á ná àti wípé dájúdájú àwa lọ́nà ná adérò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tó dú àlùkùránì kí ìmọ̀nà ọlọ́run kó tó lé wa bá àwa náà rò wípé alàrùn tàbí ó làrùn sẹ́wọ̀n pé ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́nà bẹ́ẹ̀ sọ mí ṣùgbọ́n àwọn wo ní sọ̀rọ̀ pa ẹ̀dá mo fẹ́ jẹ tẹ̀lé ọlọ́run fẹ́ sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ nípa táwọn èèyàn ń sọ bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ nípa táwọn ẹ̀dá rẹ̀ kan ń sọ ṣùgbọ́n tá a bá wá wo bó ṣe tó ọ̀rọ̀ yìí bí ó ti èèyàn sáré síbẹ̀ ní ayé ẹ̀kọ́ súwúrà yìí dẹ̀ ní sọ́rọ́ tó lè dé ní bẹ́ẹ̀ ní ayé ẹ̀kọ́ ọ̀rọ̀ nípa àlìjànú là ń sọ èwo lè yẹ kó sáré á àlìjànú lè kọ́ ṣùgbọ́n àwọn onímọ̀ wọ́n ní wípé àwọn àlìjànú wọ́n já wájú ènìyàn níbi àwọn kẹ̀kẹ́. ènìyàn náà dáwájú wọn jàun wọ́n dáwájú àwọn ènìyàn tọrọ bá di ọ̀rọ̀ agbára wọ́n lágbára ju ènìyàn lọ ẹgbẹ́ lọ́wọ́ ojú tọ́lọ̀ ń bá di ń sọ̀rọ̀ tó ṣe rọ́pù rẹ̀ mọ́ agbára yóò dá pàdé mọ́kó dápẹ́ torí níbi wọ́n á máa jẹ gàba léèyàn lórí. ìyá máa sọ̀rọ̀ nìké ní pọ́lísà sọ́nà fún mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá òun nílẹ̀ yìí. lọ́pàá àti sọ̀rọ̀ dáa. وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا tó ọmọ lò má lò tọ́tù má lò má já ọkọ̀ yìí má já ní ìdá àwùjọ. mo rọ̀ pa adọ́ mi màá ṣàlàyé yẹn náà níbi ó wà lára nǹkan tá a sọ̀rọ̀ náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo rọ̀ pa àlàyé ti jẹ́ ní pé tó bá di bí a dára àdìdẹ̀mọ́ sàrò mo rọ̀ pa àlàyé mi yẹ ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá di bí ọ̀rọ̀ èèyàn lọ́dọ̀ mọ́ni oríláyé ìsámà oríláyé ní ìsámà ìlú ìsúwàlì aláàyíyá tó ìdílé aláàrùn-ún àwọn bá ní wípé láyé ìsámà kí lọ́wọ́ sáájú àìkíyèsí ọwá tó yàtẹ̀ torí ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó bá di bí ká sọ̀rọ̀ kẹnu ọjà kájí ọ̀rọ̀ kalẹ̀ ọmọ ẹ̀jẹ̀ ní ẹ̀ka ìjànà lọ mẹ́. ọjà kọjá àwọn ọba sọ̀rọ̀ àwọn èèyàn náà wọ́n lò. ni àwọn èèyàn tó èèyàn ọmọdé ó lè kó ó lè bọ́ sí yàgàlà kí n tàn gàgà kẹ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ ó ní ò máa sọ tó lájà ní ọ̀rọ̀ sọ bí ẹ̀. táà jọ mi yé ẹ jẹ́ bá bára wọn sọ̀rọ̀ láàrin ara wọn tọ́ra wọn yé sígbàwọ̀ bẹ́ẹ̀ dé ènìyàn ẹnu wọn ọjà ń tó dùn wọn. ìyẹn náà ló fi jẹ́ ọjọ́ pé tábà ẹ̀wù ni wọ́n gbé yàn. àwọn ìránṣẹ́ tọ́lọ̀ wọn rántí àwọn èèyàn pé kí wọ́n máa ṣàlàyé fún wọn náà ní dọ́rọ́dọ̀ wọn làlàyé wà lóbi tí ó ti pín ọmọ lẹ́yìn àgbẹ̀bí náà tó dé kan yá àdáni sọlá ni wọn yọ sọlá mi bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwa náà ní ọ̀rọ̀ ẹ wá wo ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ náà níbí èwo lọ́rọ̀ mi ṣáájú èwo lọ́ ṣáájú ní sòrò bẹ́ẹ̀ àti máa di àlùkòrò áyù nìyẹn ọ̀gá ni máa jẹ́ kọ́rọ̀ ọmọ ẹ̀ lọ òdèdè sọ bẹ́ẹ̀ ó ní ìgbìyàn tó ń gbà lérò àti ìjọfẹ́ jẹ́ àjọ ní gbogbo ẹ̀ láwọn àfáà ti jókòó sí jẹ́gbìyàn náà ẹ̀yìn ìjọba wa ní ìjùmọ̀ kí nìkan tó wá ní ìjùmọ̀ ìjùmọ̀ ìjùmọ̀ àgbà nǹkan máa ń wó ní ẹ̀kọ́ máa bá jẹ lọ ẹni tí ò ní fẹ́ dídá oṣù parí nìlá ẹni kò ní gbọ́ mọ́ nìkú àkùrọ̀ àyè ní ń bẹ ní ń bẹ ti fẹ́ yóò máa bẹ ọṣọ àlùkùránì ní títí kíkè tí wọ́n ti ké láyà lẹ́mìí láti sọ̀rọ̀ wa nígbà ó ti sọ kíkè rẹ̀ kíkà ó wá sọ fún mi bí wọ́n bá fẹ́ sọnù pẹ̀lú ìtumọ̀ àdára dá ti gbin náà bí wọ́n ó mọ̀ ọlọ́pọ̀ ẹ dákun gẹ́gẹ́ mo ti sọ oríṣiríṣi ọ̀nà ọ̀run ní oògùn tí ṣàìtọ́ọ̀nù fi máa ń jẹ́ báwọn èèyàn níbi tó bá ti mọ̀ kó wọ́n rí káàdì fún ojú yóò bọ̀ ọlọ́run jẹ́wọ́ ṣàìtọ́ọ̀nù ọba wọ́n ní wà á nya bọ̀ náà ń nya dájúdájú àwa àlérò wípé aláǹtàkó dájúdé wà ìrìnjẹ́ náà aláǹtàkó ní kàdé báà. kí ọmọ nìyẹn ò lè máa sọ̀rọ̀ nípa ọlọ́run tó dá kó wà lọ́nà parọ́ mọ́ àrùn tẹ́lẹ̀ wípé ó tó sí àwọn àìjẹ̀nù ń sọ àwọn abẹnugan wa ń sọ fún wa nípa ọlọ́run ọdún mọ̀ wọ́n lè máa parọ́ wọlọ tí yóò mọ̀ wá parọ́ wọlọ. nígbà àrùn tẹ́lẹ̀ àti àdínrọ́ àti àtúwọ́ta lọ́pọ̀lọpọ̀ náà àwọn ènìyàn ẹ̀dá gbọ̀ngàn àwọn oníṣẹ́ òṣèlú nípa àkàrà. kanu wa anya àtijọ́nà àwọn lérò anya ni mo ṣe ní kí nà nínú ẹ̀lẹ́gbẹ́ pé àwọn ọ̀ṣẹ́ bọ́ nínú àwọn ènìyàn wàlẹ́gbẹ́rù àtàjà náà láyà fún múnà ìjọba tí wọ́n lè máa parọ́ ṣe nàjà jọjọ nígbà tí wọ́n sọ wípé ọlọ́wọ́ bá bí ma àwọn àrùbẹ̀ tí wọ́n bá ní ma kọ́ rọ́rọ̀ fọ́sọ̀ ìdákọ́ náà wọ́n làkún ẹ́ẹ̀ dàkọ̀lì ìdàkà ẹ́ẹ̀ ọlọ́wọ́ wọ́n fọ́sọ̀ ìdákọ́ náà wọ́n làkún ohun tí wọ́n ń rí àjàkódò ẹ máa dọ̀rọ̀ dàkọ̀lì ìdàkà àwọn àkàrà gbogbo ẹni tí ń bá ń gba ọ̀rọ̀ yìí tí ọ̀mẹ́rin ti ń sọ tẹ̀lé ìdíje àdìgbàdájà lọ sọ àwọn bàbá ti sọ àwọn ìlú ìyá sọ àwọn tí òjò ní ìgbà ní àtọ́ ló fẹ́ owó sọ mi. yọ ọjà wọn lọ́rọ̀ rẹ̀ tọ́gbọ́n àti ìyá àmì àjọ ọ̀rọ̀ wọn àwọn ipò ọjọ́ orí wọn bí bàbá ara wọn lọ́dọ̀ àwa wá ń tẹ̀lé wọn jọjọ láyé ìmọ̀ wípé kí gan ni ẹ̀rí ń tẹ̀ ń sọ yìí ṣùgbọ́n gbàgbà àdúrà rí wípé ọlọ́run ọba já wọn nírọ́ ó ní oyè wà wípé irọ́ ni wọ́n ń pa mọ́ ọwọ́ àrùn náà ti di láwọn àbá mi sọ wípé alhakula yọ̀rọ̀ fún bí rìjáde tó bá fẹ́ mẹ́ẹ̀yàn pàtàkì ó lè mọ̀ dodo nítorí pé ẹnìkan padà yàrá fi àpò gbìyànjú kó o dodo dùn jáde àgbẹ̀jà tó o bá ti mọ̀ dodo mọ̀ tá a torí ó lè fi àlágbájá òní mímọ̀ torí ẹni ọba jẹ́ bí ọ̀rọ̀ kọ̀rọ̀ ní máa ń sọ tó ọba máa ń tọ́jú ọ̀rọ̀ máa sọ̀rọ̀ ẹnu rẹ̀ nìyí ọmọ ilẹ̀ náà àwọn bàbá wọn àti tọ́mà ẹlòmíì táwọn èèyàn ń pè ní bàbá bàbá ti sọ̀rọ̀ kọ́ tọ́mà ọ̀rọ̀ tó ti lẹ́nu ànàlẹ́ pọlọ́ńgọ́ ọlọ́mọdé mi àtìyàn sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀rọ ń gbà wá tẹ́lẹ̀ wọ́n ní tí wọ́n mọ̀ wá parọ́ mọ́ lọ́wọ́ ẹ dàbọ̀ sọ́wọ́ àjẹ́ àti ìdìbò àwọn èèyàn parọ́ mọ́ lọ́wọ́ ẹ̀ dáhùn tí wàá lọ la àwọn àjànú tí ń sọ̀rọ̀ yìí níbi àwọn arọ́ tí wọ́n pa wọ́n lọ wọ́n wọ́ òun lọ ní sẹ́gbẹ́yìn àjò ni wọ́n ṣe lọ àrẹ ṣe dàbí kọ́lá bìrẹ̀ ìlú ìṣẹ́ wọ́n kúrò ní wọ́n wá lórí ẹ̀yìn rẹ̀ yíyan ní pé a ilé bi lómi rẹ̀ ilé bi lélẹ̀ o o fẹ́ kú sórí àná. fábí ní sílímáàlì yàgbé kọ̀ọ̀ áàbìrì náà wọ́n sọ̀rọ̀ níbàdìrí bìlẹ̀ níbàdìrí ó ti tà àmà ẹni wọ́n sọ̀rọ̀ níbàdìrí bìlẹ̀ níbàdìrí ó ti tà àmà ẹni. wọ́n sọ̀rọ̀ níbàdìrí bí wọ́n sọ̀rọ̀ níbàdìrí wọ́n sọ̀rọ̀ níbàdìrí bìlẹ̀ níbàdìrí ó ti tà àmà ẹni. bìlẹ̀ níbàdìrí ó ti tà àmà ẹni. wọ́n sọ̀rọ̀ níbàdìrí bí níbàdìrí ó ti tà àmà ẹni kí ni ẹni tí àkọ́kọ́ rẹ̀ náà làmíyà náà ni ọlẹ́ ẹja fihàn náà àfáà ní pé mo fẹ́ mo fẹ́ pè wá ìgbòsí ìwà. bàdáyì olóparí aláàhì àbàdáyì àlùkò bàdáyì ló bá parí ilé ẹ̀yà àkọ́kọ́ ẹ̀sẹ̀ tí ó sáájú ilé ìwòsàn náà ah, tẹ́bí àmì àhàlì bàdà kí ni wà lọ́rọ̀ rẹ̀ kìnnì kan ní láwùkọ́ ni náà ṣùkùkọ́ ṣùkùkẹ́ láwùkọ́ náà á dé lọ́rùn bọ́ọ̀lù ìrọ̀rùn náà. Ah babu gare dari da ni ahli ibadai a ibi ma lo le bayi o ya mo ka wa na hukku kal awtan hukku kal awtan ajizun zahirun ajizun zahirun فهو تعريض سلبا عن الأهل بعدين فهو تعريض ترضى عن الأهل البدل الأهل البدل أي الماء يبقى آتنا فبمص الماء يبقى آتنا وترى البدر به البدر كامل وترى البدر به البدر كامل أفعلي بحبك الأوطان دنيا فنعلو ريح ọ̀fẹ́ ìlú rẹ̀ lẹ̀ lọ́nà fi ń pa bí wọ́n bá lówó ń bẹ́ ń bomi ọ̀nà ìwọ́n tó bá ti pé kọ́ ọwá nù ọ̀dọ̀ ọ̀fẹ́ ìlú rẹ̀ ní ìdílé sílẹ̀ ẹ pa Yorùbá ní àwùjọ lọ́wọ́ rẹ̀ tí wọ́n ti wá pàdé rẹ̀ nílé ìfọ́ ah, kí ló àwọn ah, ní iṣẹ́ bẹ́ẹ̀ ni wọ́n lè tẹ́lẹ̀ màmí nìkan náà ni ó ní tèmọ̀ fi ránṣẹ́ sí àwọn adáde àti mami nígbò ṣùgbọ́n ẹ̀rẹ̀ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ọba ìwé ah, mi náà ìmọ̀ ilé àìlè bílẹ̀ kò nílé bílẹ̀ mọ́ ǹjẹ́ ìbá tó wá pàdé rẹ̀ ń ta ah, á bóò lẹ́nu bára ní lélẹ̀ rẹ̀ nínú àwọn bàbá ọdún tó tábà ju tẹ́ lọ ó láti rí nǹkan fún ọ. àdáwò oníṣòwò kẹ́lí àwọn kọ́ọ̀nà kọ́ fẹ́ràn lùgà gbáàgbáàgbà kan lọ́wọ́ ní jáde ńbẹ̀ adé sọ̀rọ̀ lọ́ọ̀rì ìtàgàrà yìí tààrà ní tó fojú hàn báwo tẹ̀rí wọ́n náà rìnrìn àjò lọ fún wọn fi ọ́ ní àlejò tẹ̀jẹ́ tẹ́lifọ̀ àní àhìn ìbàdàn ó rí àwọn tí ó fi pààrọ̀ àwọn fámìlì rẹ̀ ti ń bẹ ní. ó ní fámìlì mùsùlùmáì yẹnu kọ́ áàsìnà sábà pọnmi lójú kan táà jáde omi omi yóò tún máa yí padà sálẹ̀ yọmọdọ̀ bẹ́ẹ̀ ni ayọ̀ ẹ̀kọ́ wọ́n sọ̀rọ̀ alẹ́ bá dé bèèrè ní bá bẹ̀rọ títà àìmú sódò kan oṣù pa ní ibi pé yọ yọ báyìí yọ àmà lọ yọ àmà lọ díẹ̀ díẹ̀ lóru nígbà tó bá lóru ìdìbò bẹ́ẹ̀ ká wá mà nípa ẹ̀sìn ọlọ́run náà ń lọ ọlọ́run bá kò ní sí yóò fún wa ní mà yóò fi wá ṣe kò kẹ́ dáadáa já ká àyà fi fi ká tó dákẹ́. wà á ní ìlànà ìta ìyàwó ìlànà àlọ́ ìdáwọ́kọ́ wà á nà wàdà nà áta ìtàkùrà nìyí tóra nìyí àlọ́ ìjàmbá wà á nà wàdà nà ìdáwọ́.

onye ní wàá nyàwó já nàìjíríà ló ń mìíràn àwọn kan nínú àwọn ya yàwó dúnà lérìjà lérìmìíràn ìdíǹsì tí wọ́n bá fẹ́ wá ìṣọ́ àwọn ọkùnrin àlìjànú ni wọ́n fi wáṣọ́ kan tí wọ́n bá fẹ́ wá ìṣọ́ wọ́n lọ máa wá ìṣọ́ pẹ̀lú àwọn ògbóhùnjáde àwọn ọkùnrin àwọn àlejò àyìnbó nítorí wípé ìṣesí àwọn ará ajá ìléyà nìyẹn wọ́n ti padà fún fún àgbà sí i ṣùgbọ́n ibi ọ̀yà ni wọ́n pa mí ọ̀yà àjò mẹ́ ẹjẹ́ àjọ tó afẹ́fẹ́ yìí dáadáa àwọn kan ń bẹ nínú àwọn ènìyàn yàrá òórùn náà tí wọ́n bá ń wáṣọ wọ́n á ń wáṣọ pẹ̀lú àwọn kan nínú àlìjànú àlìjànú ni wọ́n bí wáṣọ òun ni wọ́n fi ń ṣọdẹ ọlọ́sọ wọ́n dèèyàn ọlọ́run òun ni wọ́n fi ń pàjọ́ kódà nígbà yẹn o ti sọ fún wa ń lò ní bí láwọn àjàrí ní àbájú nìkan ní wọ́n fẹ́ lóbẹ̀ wọ́n tó máa tọrọ yìí tó bí ẹ wá dàpọ̀ sí Yorùbá náà máa sọ bẹ́ẹ̀ àbí mọ́ni wọ́n tẹ́lẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ fàzádó wọn rọ̀nà látara bẹ́ẹ̀ àwọn àlìjànú yìí wọ́n jẹ́ kí ìmọ̀ páyà àwọn àwọn ènìyàn wọ́n jọ pọ̀ wọ́n jẹ́ ń bà wọ́n jẹ́bi wípé àwọn ènìyàn wọ́n maa máa bẹ̀rù àlìjànú kódà wọ́n máa bẹ̀rù rẹ̀ lọ́rọ̀ síbẹ̀ náà ẹgbẹ̀ kan kí wọ́n ní ẹlẹ́gbẹ́ ni wọ́n ọ àwọn àjànú ọmọ ilé òkè wọ́n sì máa lè kú àwọn ènìyàn bẹ̀rù àwọn àlìjànú látara wípé àwọn àjànú rí pé àwọn kí ni pẹ̀lú fàzádùnhùn rọ́là kọ́ táwọn àjẹnú wá sàlékún ìpayà àjẹnú ẹ̀dá kù kan ó tún kù kan fàzádùnhùn rọ́là kọ́ làwọn ènìyàn nítorí pé àwọn rí wípé àwọn èèyàn ń sádà wọn àwọn bá tó ìrùkọ ajọ́ mi àwọn ènìyàn látara sísájì àlìjànú wọ́n jẹ́ kí àwọn àlìjànú náà wò wípé ẹni ọba lọ́wọ́ ní ìpìwà nínú ojúlé òyìnbó mo jẹ́ àjànú ẹ̀dá kẹ́ bá sọ ẹ̀dá tó lágbára ni wọ́n nínú tọ́lọ̀ ọba fún wọn tí ò fún èèyàn òun ni wípé àwọn lè sọra wọn di àwọ̀káwọ̀ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ àwọ̀ tí ò dáa ni wọ́n máa ń gbé wọ̀ náà lè sọra rẹ̀ di àwọ̀ tó dáa ó lè sọra rẹ̀ di àwọ̀ míì tó sọra rẹ̀ di gbàtà àwọn ìbá gbé ní ẹ̀tọ́ màá rẹ̀ àwọn ènìyàn látara pé wọ́n ń wá ìṣọ́ pẹ̀lú àwọn àlìjànú wọ́n jẹ́ kí àwọn àlìjànú máa dẹ́rù wọn dẹ́rù wọn wá pọ̀ sí kẹ́sì mọ́ kí wọ́n lágbára ènìyàn lọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ènìyàn náà ní bá ti gbọ́ pé àjà ló ń bẹ́ẹ̀ mẹ́ ẹ́ wọ́n wá sọ wọ́n lè ní igi kan ibi ọ̀sẹ̀ ní ẹnìkan máa ń gúnyán lọ wọ́n lè ní igi kan ibi kíníkan èso tó bá bọ́ ilẹ̀ bẹ̀rẹ̀ gbọ́dọ̀ jẹ́ kí ló dé a àwọn tó ní wọ́n lè ní kíníkan ẹ̀gbọ́dọ̀ fọwọ́ kan wọ́n lè ní kíníkan kalẹ̀ wọ́n bá lọ́mọ ọrọ̀ kó sí àjà ló bẹ wọ́n bẹ̀ wọ́n lè ní àjànú àwọn ẹ̀ ń kí ń fún alọ́yàn sílẹ̀ ìrànjọ̀nù wọ́n á kọ́ ìjẹ́rù bàbá àwọn ènìyàn ọ̀pọ̀ sí fọ̀záàdù ohun ọ̀dàbọ̀ bákan náà àwọn ènìyàn náà jẹ́ kí ní àmìgá àlìjànú ọjọ́ ọ̀pọ̀ sí ìjẹ́rù jọ ní wọn sọ́lọ̀ wọ́n ní pé bá fún ọ̀nà méjèèjì láyà náà àǹjànú yẹ́bà wọn ní mímọ̀ ti sọ ẹ̀dá tó ní agbára ni wọ́n bí wọ́n bá ṣe pààrọ̀ ṣe jẹ́ni kìí ṣe náà ẹlọ́pàá ẹ̀dì tí lọ́pàá ẹ̀rẹ́pọ̀ tí ó ti dọ́ àbí ẹ̀pàá yìí سبحانه وتعالى نعم وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا àwọn ènìyàn kan wọ́n bá fẹ́ wáṣọ àjànú ni àwọn wáṣọ pẹ̀lú ẹ̀wọ́n yìí wáṣọ lọ́sọ̀dọ̀ lọ àjànú ni wọ́n ní àwọn ń wá ọ̀pá kìíní kan àwọn ń wá àṣírí kìíní kan àwọn ń wá ráwùhà níyà kìíní kan gbogbo àjànú wọn wà tí wọ́n bá wá rí tán wọ́n lè fà á tún wá sọ̀rọ̀ àwọn kìíní káwọn ti dẹni ọlọ́run máa kó tẹ̀síwá sọ̀rọ̀ kẹ́kìrí bí ìwé yìí orí wọn dàrú fàzàdó ohun rọ ṣe àlékún ìpayà àlìjànú ṣe àlékún káwọn ènìyàn ó máa wọn fún wọn nítorí pé àwọn ní wọn tí fi sórí ibú ayé ọmọ bà wọn torí ẹni tí ó lówó tí wọ́n gbà láàkà ìlọ́wọ́ rẹ̀ tí wọ́n ní kókówó rẹ̀ fẹ́ lómi ìtọ́yàtọ̀ sí tí sì ń gbà tó wà máa ní pé ẹni tó lè dára báyìí fẹ́ ni tó lè ṣẹ́ ni ìdèyàn jákujàku tẹ́mi náà bá gbé mú àbí mo kọjá àyè mi sí jósòó náà ní jákujàku tó máa rẹ̀ débẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kọjá àdóhùn bàbá ẹ̀pà pàpàdàpàtà àti ẹ̀dá kẹnu tàbí àlàyé tó kù mẹ́rin ẹjá sọ́dọ̀ ìjà sọ́dọ̀ làkàkà mọ́ ẹni ìta àti lọ́la hádà wà sọ́lá lọ́wọ́ alá muhammad wà ní wàsàbí wàsàbí tábàlẹ̀ tó níbẹ̀ ẹni èjì ẹ̀ta náà wà rẹ́kùn sàlámù gbogbo ẹni tó bá ṣí lẹ́nu ni tó bá yẹ pé nǹkan tó fún ló fi ṣí ni yóò gbà ládàá kó sí ìyàn lẹ́nu sóti ẹni wọ́n bá fún lóúnjẹ òun náà gbà ládàá kó bọ́ láwẹ̀ sálàyé mi pé gbogbo ẹ̀ náà ló ní ládàá ọlọ́run bó fún wa lọ ẹ jẹ́ sáré dáhùn ìbéèrè yìí àwọn obìnrin ní ìbéèrè kan bí ẹ má bínú fún ìbéèrè yìí o kí ni ìdí wọn wọn kò ṣe kí ń gbé oúnjẹ dé ọ̀dọ̀ àwọn obìnrin àà èmi ọmọ kí wọ́n ègbó oúnjẹ lọ́dọ̀ àwọn obìnrin ìmá ìbínú ara gbáàmà wọ́n gbèdé bẹ̀ lónìí lágbára ọlọ́run ìṣàlá wọ́n gbèdé bẹ̀ lónìí ìmá o mùsùlùmí ọmọdúnmọ́ ẹlẹ́yọ̀ ṣé nǹkan tí a lè jẹ ní owó ẹyọ bíi kí ọ ìwé níbi kí ọ fi ṣàgbó dákùn. ọ̀yẹ́ mi ìbéèrè yẹn ọ̀yẹ́ mi ọ̀hún wáyé kàkọ́ mọ́lá ẹlọ́jọ́kó ẹjọ́kó anybody tó bá ti lè dìde báyìí ẹ jọrọ fún mi ẹni tí o bá jẹ pé tẹ bá ti bẹ̀rẹ̀ hàk iwájú lẹ́tì mọ̀ wá ẹ mọ̀ mo lọ sẹ́yìn ibi ó bá dé náà ẹni tó bá ti lè dìde báyìí mọ̀ fún lẹ́yìn sí. parasi tó tún mọ̀ parasi tó tún mọ̀. wọ́n ní pé ṣé nǹkan tí a lè jẹ ni owó ẹyọ bíi ká fi ṣe àgbo.